nínú gbogbo oṣù tí ń bẹ méjìlá lóṣù aṣáàrù indala ìfìnà aṣára kò pé mẹ́tàlá kò sì dín ní méjìlá dàlìkìyàmà ọlọ́run méjìlá náà lóṣù ó máa jẹ́ alùkọ̀ránì ti kọ̀nfàmù ẹ̀ fún wa pé kò lè pé méjì kò lè pé mẹ́tàlá o kò sì lè dín èyí tó wá lájùlọ jù tọ́lọ́run gbé àgbéga fún nínú gbogbo àwọn oṣù wọ̀nyí iná ní oṣù Ramadan nínú ọjọ́ tí ń bẹ láyé méje èyí tó lágbéga jù tọ́lọ́run gbàgbéga fún náà lọ́jọ́ jímọ̀ ní gbogbo àwọn ẹ̀dá ènìyàn tọ́lọ́run bá dá èyí tọ́lọ́run bá gbàgbéga fún jùlọ náà ní ànábì wa Muhammad oṣù Ramadan náà ló wá wọlé tán wẹ́rẹ́ yìí ìpalẹ̀mọ́ wo ló yẹ ká máa ṣe ìgbáradì wo ló yẹ ká máa ṣe àti pé ipò wo gan ni oṣù Ramadan ló wà nínú gbésí ayé mùsùlùmí ṣíyàn lè pinnu nínú rẹ̀ láti má Ramadan láì ní èyíkéyìí àwíjàre àti pé irú àwíjàre wo nìyàn lè ní tó fi lè wò pé kóhun má gba àwẹ̀ Ramadan ọlọ́run bọ́rọ̀ àlékẹ́ ọlá ipò tó gbé oṣù Ramadan sí ààwẹ̀ Ramadan tó gbé sí si, ipò kan tá ń pè ní nínú fíkíù tá ń pè ní fardu ni fardu ó wá pín sí oríṣi méjì fardu kan bẹ táwọn kan bá ti mójútó kì í ṣe dandan káwọn míì tún mójútó mọ́ èyí ni ní fardu kìfáyà gẹ́gẹ́ bí jihad fardu ẹlẹ́ẹ̀kejì òun náà ni fardu epe ní kálukú gbọ́lọ̀ mójútó tiẹ̀ àtọmọdé àtàgbà èyí ni ní fardu haini ojúlówó ọ̀ranyàn ipò ojúlówó ọ̀ranyàn yìí ni ramalana wa ẹnìkankan pẹ̀lú ti ẹni kó wá pẹ̀lú ti ẹni ẹnìkan ni ò lè bẹ́nikẹ́ni gbé ó gbà tí ẹ èmi ó gbà tèmi ní ọ̀rọ̀ àwọn àfáàwá ti bá ń dákọ́ kù débi ramalana alùkùránì ní yá ayú alladina amanu kùtíbà alaykum siyamu كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة min ayyamin ukhar ó ní wọ́n ti ṣe àwẹ̀ ramalana ní ọ̀rọ̀ yẹn lé yín lórí ẹ̀yin tẹ́ gbàgbọ́ lótìtọ́ àti lódodo àwẹ̀ tẹ́yìn ló mọ gbà tẹ́ gbọ́dọ̀ má gbà tó jẹ́ ọ̀rọ̀ yẹn fún yín ó ti wà lákọọ́lẹ̀ o olúwa ti gbé e kalẹ̀ fún yín o òun náà ti di kìtàbán mafurudọ̀ déédéé gbólóhùn tó lò fún ìrun pé iná sọlá tààkánàt alálì múmi nínà kìtàbáhùn ma òkú táhùn ìtàn bá ti ṣe lọ́rọ̀ yẹn ní kìtàb alìkìtàb àṣẹ́yí ntọ́lọ́wọ́n bá là kalẹ̀ nínú òfin ẹ̀sìn tó sọ́dọ̀ràn yẹn fúnra rẹ̀ almafurudu bilkìtàb ìntàlùkùránì sọ́dọ̀ràn yẹn léwa lórí èyí tó bá jẹ́ pé súnà ló sọ ọ́ yẹn léwa lórí wọn yìí pé ní <clears throat> wọ́n máa pe léyìn nì ní wájíbù ní tìtorí pé léyìn nì àwùjábàhú bìsùnẹ́tì ni láàbìlì kìtáàb kùtíbà yẹn wọ́n ń sọ fún yín pé àwẹ̀ yẹn ń kọ́ ọ̀ràn yẹn ni fún yín o bílíkì kitaabi, yà ní bílíkùrì wọ́n dẹ̀ àwọn fárídò hẹ́ìnì yìí náà àwọn ojúlówó ọ̀ràn èèyàn yìí náà wọ́n dẹ̀ tún pín èmi wà tó jẹ́ pé alifárídù alimọ̀kúùt èmi dẹ̀ wà tó jẹ́ pé alifárídù gẹ́rọ alimọ̀kúùt ọ̀ràn èèyàn tí wọ́n fi àkókò sí tó ti nígbà tẹ́ gbọ́dọ̀ ṣe tẹ́nikẹ́ni ò lè ṣe nígbà tó wù ú fárídù alimọ̀kúùt nìyẹn gẹ́rù alimọ̀kúùt èyí tí èèyàn lè decide láti ṣe ní ìgbà tí ó rọ̀ ọ́ lọ́rùn àmọ́ràn èèyàn lòun náà àlìfárídù lè mọ̀ òkúùt ní ìrun o ò lè kí nígbà tó wùn ẹ́ ìgbà tí wọ́n ní kó o kí ló kí tó o bá kí nígbà tó wùn ẹ́ tó o kí nígbà tán ní kó o kí yẹn ò ní ò ní ládá wọ́n ní ukimu mọ́ ń sọ́là kọ́bùlà wákìtì ha ka ukimi man sọ́là bada wakitiha tó bá fi mú ẹ kírun láì ṣe pé àkókò òun yẹn ti tó àti wọ àtẹni tó kí lẹ́yìn tákòókò òun ti lọ ìkankan náà nìyí ni o fi lè kí àṣùbà kọ́bùlà tùlú ilẹ̀ fájírì asọ́dìk láì ṣe pé òye ti mọ́ láàárọ̀ ìyẹn kásùbà ìṣá ilẹ̀ lómi ń kí olóhun kásùbà pàtí yàn kásùbà 5:30 ta ni wọ́n pé ìṣá ilẹ̀ lẹ́yìn òun kí alifájà dídà alifájà dídà ní 5:30 tó ń kásùbà ní 5:30 kódà àsìkò tá a wà yìí ìyẹn ò lè kásùbà ń tò sísì torí pé alifájà dídà ti ń léètì kó tó yọ lásìkò yìí ilẹ̀ fi rí pé mo dẹ̀ mo bọ́ tanjọ́ kan ten to seven ah, ó wá dàbí gbàtà wà lágo márùn òru o lè kírun lásìkò tó ń wọ àsìkò tí wọ́n ní kó kí ló gbọ́dọ̀ kí sí ìtààbù mọ̀kúùtù ni wọ́n ti fàkókò sí ọba tó ní ìrún fàkókò sí o òde ni ẹlẹ́ẹ̀kejì nínú alfurud almokut òun náà ní asom ààwẹ̀ olóṣù kẹsàn-án yìí tó fẹ́ wọlé yìí tó kọ̀sẹ̀ kan yìí ẹgbà àwẹ̀ odidi oṣù kan yẹn o ló fi ní àyà màdúdàtìn àwọn ọjọ́ tó níye o lè fi ramadana gba 40 pé a ah, oore tọ́lọ̀ ń ṣe fún un lọ́dún yìí wá pọ̀ o inú ọdún yìí kan náà òun ralẹ̀ ah, inú ọdún yìí kan náà òun ṣe wàlímà òun ṣe ìyàwó fọ́mọ kí ló yẹ kóhun ó fi sán o Ramadan fọ́tì nígbà rárá o bíyàn bá dánrú ẹ̀wò láṣà yóò tún jìyà lọ́dọ̀ ọlọ́run ni ṣẹ́mọ̀ kó sin lọ́run ni á jìyà bẹ́ẹ̀ ni ìyẹn lè sin lọ́run kó dẹ̀ tún jìyà ó gbọ́dọ̀ fi kún mọ̀dúdát ó ti níye tí wọ́n ní ni tí wọ́n ní kó gbà ọgbọ̀n ọjọ́ áó tí sí à wá ìṣirú náà àbí kó gbà á ní mọ́kàndínlọ́gbọ̀n kò gbọ́dọ̀ lékún kò gbọ́dọ̀ ìlàlẹ̀ òsìrí ń ṣẹ̀rì yìí àyàfẹ́ni tó bá ní àwíjàre tó fìdí múlẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn nínú àwọn furud alimokut ọ̀ràn yẹn tí wọ́n fà kókò sí náà ni aj lọ́wọ́lọ́wọ́ ta wà yìí nísìn ìyẹn ò lè sọ pé òun fẹ́ lọ ṣe ájì láyéláyé umra ní í ṣeun kì ṣe ájì àsìkò yìí lówó yẹn yọ sí òun lọ́wọ́ tó bá dẹ̀ máa fi dìgbà táwọn èèyàn ń lọ sí ájì yẹn òun lè tí náà jẹ́kọ̀ òun sáré lọ ṣe tòun ń sìn ájì kọ́ ló ṣe ṣe òun rà ni kò dáàbò òkútù lòun náà. àwọn wa ni gẹ́rù lè mọ òkútù tí wọn kì í dàgbà sí tí wọn kì í fàkókò sí ìyẹn àtàwíìd ńlá kọ́kọ́ ń bẹ̀ tí yẹn bá lóun fẹ́ di mùsùlùmí ẹ gbọ́dọ̀ dájọ́ fún pé kó ẹ wá láàárọ̀ la ẹ fẹ́ wọnú Islam ẹ tó dàárọ̀ la tó bá kú kó tó dàárọ̀ la ó dáràn iwájú Ọlọ́run torí pé nǹkan yẹn nǹkan ń gbé ẹsẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ó fẹ́ wọnú Islam ẹsẹ̀kẹsẹ̀ yẹn náà ni kó máa wẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ yẹn náà ni kó máa pé kálímà ń yín dágbà sí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún gbọ́dọ̀ dá tóun náà ní àkókò òun ni zaka fárídù gẹ́rù mọ̀kútù lòun náà rán yẹn ní àmọ́kò lákòókò ìgbà tó wé ẹ bá ti pé sí ẹ lọ́wọ́ náà ni àkókò tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó ti ká ọdún indamahala alehil haul tó wá ká ọdún làkókò tiẹ̀ lọ́dọ̀ ẹni tó níyẹn kò jẹ́ àkókò yẹn ò jẹ́ general fún gbogbo mùsùlùmí káwà pé gbogbo april ní kíkálukú mọ́ yọ ṣàkáwò rárá o òfin ìwọ nínú Islam àwọn èèyàn kọ̀ náà báyìí sáàlẹ̀ láì mọ̀ ẹ̀dọ́ intel wíìlì sí yẹn gbé láti lè bá nínú Quran atadis ṣe rò pé ó ń ti dáràn nu ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ lè bọ́ sórí ọ́tà ó ní àlàáfíà fún gbogbo ẹyẹ ọmọ ìjọ náà ẹ̀rá láti ọ̀la lọ àti fíìsì déètì tẹ́ máa mú ìdámẹ́wàá wá on the twenty nine ní kíkálukú mọ̀ sàn dámẹ́wàá rẹ̀ wọ́n á tún pàdéwọ́ náà ní praise the Lord hallelujah èèyàn ní ìṣòfin ẹ̀sìn lọ́dọ̀ tí wọn kò rí bẹ́ẹ̀ Islam àṣárí òfin Islam uwa rasul wàlẹ̀ akim uwa Allah ló ṣe wà ní Islam nìyẹn àná mọ̀ọ́mọ̀ ní ìṣòfin ẹ̀sìn wa ọlọ́run ni yóò dájọ́ ẹni tó bá tẹ̀lé òfin ẹ̀sìn ipò adájọ́ lọ́lọ́run wà supreme judge ṣòfíṣòfí tá a mọ̀ sí ẹ̀yìn kílẹ̀ tí mọ́ ń pè assembly member bí assembly member àwọn senate ipò yẹn lànà Muhammad wà lẹ́nìkan wọn fi lè sọ pé tànàbí Muhammad bó òun ò ní tẹ̀ládìí sí tó ń Kùránì lòun máa tẹ̀lé ẹ̀sìn òye ni wọn gbé ọ̀pá káṣòfin ẹ̀sìn lọ́lọ́run lọ́wọ́ nínú Islam Ànábì Muhammad ni ó ṣòfin ẹ̀sìn ipò tọ́lọ́run wà ní kó sẹ̀san fẹ́ni tó bá tẹ̀lé ló ń sọ pé ń kún tuntun yìí bú náà láà fàkíní fàtẹ́bì wú ní tó bá fẹ́ sin lọ́hùn Ànábì ló tẹ̀lé ò lè rọ́lọ́run sójú ìtẹ̀lé ẹnikẹ́ni kò sí fún tọ́lọ́hun ànábì ni wàá tẹ̀lé tó bá ti tẹ̀lé ànábì ó ti tẹ̀lé Ọlọ́hun bó ń ṣe tó ìsìláàmù kalẹ̀ nìyẹn àwọn àfáàyàn wọn ìmọ̀jà díìsì lọ wọn ìmọ̀jà díìsì lọ inú àdíìsì náà lẹ̀sìn wà inú àdíìsì gangan gangan lẹ̀sìn wà àṣáríhù huwa rasul sallallahu alayhi wa sallam wàlẹ̀ ákìmù uwa aláà bó ti wà nínú ìṣúlù lùfíkì nìyẹn ìdájọ́ lọ́lọ́run ó ṣe Muhammad ni ó ṣòfin ẹ̀sìn inú rí pé òun ọkọ̀ máa ju ọ̀rọ̀ ọlẹ̀ kùránì ayé ó máa ju ọ̀rọ̀ lẹ̀ ni ó wá a ju ọ̀rọ̀ ọlẹ̀ jùmùlátàn gẹ́rà mufassal kò níyanjú ẹ̀ ó ní nímúrù ń yúrásùkàlà látà ó ti jùúlẹ̀ jùmùlátà ó wá kú kí wọ́n fà sára ẹ̀ bí hadith wàlá sáà òun ó máa sọ wípé hamusa wúbírù wúsìkú oníwà ìdíyàkú ìlàlìmọ̀ ràfíkì tí ò bá sádìísì tí ò sí asar ṣáà ní máa ṣe mọ́síwù fún éèdì ìlàákíní ìlàmìrìfàkéèrè wà ríjú làkún ṣe mọ́síwù kọ́ láàmọ́ ṣe fún ẹsẹ̀ náà tí ò bá sí asar tí ò sádìísì àdìísì ló máa yanjú ẹ̀ pé à wọ́n tó kíní yẹn báyẹn ni o ìtumọ̀ yóò ṣe kíní kò lọ báyẹn o wọ́n músa wúbí rùhúsì kún ráàsì ló ní mọ́sí wo wáàrìjú là kún ó ní pé ní wáàrìjú lì kún jásílù ló máa ṣe fóun mọ́síwù yẹn ò gbé ò gbé tòun wọ́n ní àwẹ̀ Ramadan òun ṣe lọ́ranyàn lé wa lórí ó dẹ̀ fàkókò sí i ó dẹ̀ níye àwọn ìwo ni ó wàá gbààwẹ̀ àlẹ̀sínà àmọ̀nú ni o ṣe mọ̀ pé ramadana ti ń bọ́ sí àwọn ipò kan ní nàìjíríà táwa lẹ́ni ìran èèyàn mẹ́ta ní ń gba ramadana ní nàìjíríà mi ìsọ̀lú mi ò ní nàìjíríà ìran èèyàn mẹ́ta ní ń gbààwẹ̀ ramadana ìran àkọ́kọ́ àlẹ̀sínà àmọ̀nú àwọn tó fẹ́ sin lọ́hùn ìran kejì àwọn tí ò rí nǹkan tó fẹ́ jẹ tí wọ́n wá sásábẹ́ àwẹ̀ yìí ti bẹ̀rẹ̀ alájọgbà náà ni àwọn àwẹ̀ báwẹ̀ ńlẹ̀ ó di méjì ìran ẹlẹ́ẹ̀kẹta òun làwọn kírísítẹ́nì àtàwọn tí kìí ṣe mùsùlùmí táwọn náà máa ń bá wa gbàwẹ̀ bó ti wà lọ́dọọdún nù mùsùlùmí mi gan ò tí mọ déètì táwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kírísítẹ́nì mi ti mọ̀ wàláì ó ti mọ déètì torí pé yín ń gbà lọ́dọọdún eléégún onígunukó àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hun táwọn náà máa ń gbààwẹ̀ ràmàlánà tó ẹgbẹ́ pàrán lọ́sùn tó ẹgbẹ́ bá dàsìkò wọ́n fẹ́ kí aṣáwọn àkọ́kọ́ sáfù mọ́sálásí wà kún bìbà lẹ́ẹ̀mà wá rí àwọn tẹ̀sùbà tuntun tuntun ó ṣe ìrànjẹta ni tí ó mọ̀ dẹ́ntì tí ó mọ̀ yínrìnyínrìn àtàwọn fìlà wáyé tìkẹ́rẹ́ àtẹ́mọ́ táwọn tuntun tuntun ẹwà rí gbogbo ẹ̀ tí ó mọ̀ kẹ́ yínrìnyínrìn ó ṣẹlẹ̀ láti ìsìlámù ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu gbogbo owó àwọn kàtígórì eléyìn o ọlọ́run ò gbà wẹ̀ lọ́wọ́ wọn o ó ti là á oníkù yá àyùhà alẹ̀ sí náà àmọ́nù amúrùtẹ̀kìlífì ni àwẹ̀ amúrùtẹ̀kìlífì ni gbogbo tó bá dẹ̀ ti jẹ́ amúrù tẹ̀kìlì sí wọ́n máa wo ipé aliwuwa mi mukallafin ẹni tó fẹ́ gbàwẹ̀ yìí ṣé mukallafu ni àwọn ọmọ ni wọ́n wà ní mukallaf kèfèrí ò sí nínú mukallaf alimukallaf huwa alwubu alibalig aliakil alimuslim amúrù tẹ̀kìlífì ni ó láwọn tí wọ́n bá wí mú ọ̀rọ̀ yẹn wọ́n bá kẹfẹ́ rí wí o lè ti ṣọ́ọ̀ṣì dé níjọ́ Sunday kó wá di sátidé kó ló bá wọn gbára mọ̀ lánà ó fèrè panú lásán ni o ràmọ̀dánà kì í gbà o bóyá àwẹ̀ tìran wọn àwẹ̀ ìdílé wọn àwẹ̀ fámílì wọn ẹ̀hẹ́n ràmọ̀dánà kọ́yún o ẹni tí ó gba ramadana kò ní ṣẹ̀sìn mí ìsìlámù nìkan ṣágilítì ni ó mọ̀ ṣe kò ní mànábì mí ju Muhammad lọ kò ní màwé mímọ́ mí ju Kùránì lọ kò ní màkìbùlátà mí ju Kàábà lọ ó ti di mùkàláfù tí ẹ̀rọ ti wá jẹ́ mùkàláfù àwọn ramadana ti kàn kódà ramadana ò kàn mọ́dé ọmọ tá a bí nílé mùsùlùmí tó jọmọ mùsùlùmí àjọ wa mọ́sálásí ń kírun ramalani ò kánṣẹ́ nítorí pé kò tí ì bàlágà amúrù tẹ̀kìlífì ni tóun bá ń gbà ó ń ṣe tíẹ́nì lọ́wọ́ a sì tún máa bá aṣọ àkókò a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan yẹn kò wá ti dago méjìlá mùsùlùmí mo ni ọmọdún márùn ọmọdún mẹ́fà mùsùlùmù mọ́mí ó wá ń fagídí òun tún láàṣì ọmọdún méje oníkó máa gba ramadana di ìṣínú ìkànnì ẹ sọ́nà wọn náà tó wà nínú tọ́lọ̀ ń sọ nínú sẹ̀ríà àbí tánà bí sọ ẹlòmí ọmọ bí wọ́n ṣe ń yanjú tẹ́rìbíyà tìbẹ̀ haulat àti amúrù tẹ̀kìlífì o gbọ́dọ̀ túláàsì géèrè báàlì ọmọ tí ò tí ìbàlágà pé dandan ni kó bàwẹ̀ tán rárá o torí kò pè iṣẹ́ mùkálà tírénì ló bá fún wọn àwa kí ń sọ tírénì wọn kì í gbé tírénì kalẹ̀ bí ìgbà tí yẹn ń ṣe tẹ̀kílíf aago méjì kàrímù momi ọmọ ọdún mẹ́fà ọmọ méje kàrímù momi Islam lanet Muhammad sassan fi sọ wípé àdínù yusirun ó ní àdínù yusirun ó ní ìsìláàmù ẹ̀sìn kan tó rọrùn ni kìí ṣẹ̀sìn ìnira kìí ṣẹ̀sìn wàhálà kìí ṣẹ̀sìn tí wọ́n wá fi kó wàhálà báyé wa ó dẹ̀ létò ó dẹ̀ lófin ó dẹ̀ láṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nínú Islam àdìsí ni sẹ́yìn pé ní nàìjíríà náà Tinubu kò lè ṣòfin bí nàìjíríà ṣe tó yìí bó ṣe jẹ́ pé òun ní nọ́mbà one citizen kò lẹ́mìí kó ṣòfin wọn bí dá kó ṣòfin ká ṣe òfin kò sí ní department ta ní Tinubu executive lòun wà ilé ìgbìmọ̀ aṣòfin ni ó ṣòfin house of assembly àti senate àwọn náà máa ṣòfin àwọn náà máa ṣòfin táwọn bá wá ṣòfin náà àwọn kan ni ó jẹ́ kí kálukú lo òfin tí wọ́n ní kán ṣòfin ẹni tí ó jẹ́ kí kálukú mú òfin ìyẹn lò ìyẹn ni executive ìyẹn ni president àtàwọn gómìnà àwọn ni ó jẹ́ kí kálukú mú lò tẹ́nìkan ò bá wá mú lò Tinubu àtàwọn gómìnà wọn tún ní right àti fìyà jẹ ẹni yẹn ta ni ó fìyà jẹ ilé ẹjọ́ wọ́n máa ń pín kínní yẹn ni bó ṣe wà nínú ìsìláàmù nìyẹn kò lófin sẹ́nétò lè fìyà Tinubu náà lè fìyà ń tì judiciary ló lè léyìn judiciary ilé ẹjọ́ bẹ́ẹ̀ tí wọ́n wọ́n ẹ̀ lé ṣòfin wọ́n èyí ṣòfin ní court senate house ló máa ṣòfin judiciary ló máa ka òfin yẹn ló dẹ̀ máa sọ pé ìwọ olófin ó yá finad ìwọ olófin ó yá filijanati nínú sẹ̀ríà ẹni tí ó ṣòfin ìlànà Muhammad ó dẹ̀ ti ṣe kalẹ̀ ìyẹn là ń pè ní hadith àti sunna ta ni yóò wá make pé kálukú lo òfin o làwọn àfáà àwọn àfáà ni ó make sure àwọn èèyàn ni executive àwọn ni ó make sure pé kálukú ṣe kí ni ó lòfin ó da kò wá lòfin àfáà ò níyà tí ó fi jẹ ànábì ò níyà tí ó fi jẹ ta ló níyà tí ó fi jẹ Allah ni ó fi sọ pé alihakimu huwa Allah òkè eléyìí lòfin àfáà ò lẹ́sàn tí ó san ànábì ò lẹ́sàn lẹ́sàn títí kò ní tí ó san ta ló lẹ́sàn tí ó san Allah òun ni judiciary bó ti pín nìyẹn anábì muhammad ń sọ wípé inna Allah tabaraka wa ta'ala faradọ̀ síyáma rọmọdọ́nà aleikum wasanantu lakum kìyàmẹ́wù faman sọmọ́ú wakọ̀mọ́ú imanan wa tisaban karaja min zunubi ikayobi waladati wumuhu ó ní à ọlọ́run ọba yín o ó ti ṣe àwọn oṣù ramalana lọ́rọ̀ yàn lé yín lórí ọlọ́run kàwákẹ́ni tí ó gbà á à ń gbọ́ wípé ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ń ni ìyẹn alẹ́ rẹ̀ ni ramalana ó bẹ̀rẹ̀ à ń gbọ́ bẹ́ẹ̀ kágbáwẹ̀ ọlọ́run ló ṣe lọ́rọ̀ yàn ànábì ni èmi ṣe kan ní ọ̀ràn yàn fún yín àwẹ̀ ọlọ́run kọ́ ló rán wa níyẹn ànábì ló rán wa ẹ máa yan náfìlà tó máa wá sọ pé òru àwẹ̀ pé kéèyàn yan náfìlà kì í ṣe pé ó dìgbà tó bá dago méjì alẹ́ ìlú ṣẹ̀ríhíyù nínú Islam ó bẹ̀rẹ̀ látàlẹ́ mi ń kọ́bìlì mi ń bá di ṣáì látìgbà tíyẹn bá ti kí ìṣá ìtàn lóru ìsìláàmù ti bẹ̀rẹ̀ lẹ́fìrá àwọn ẹlòmíì wọ́n á gbé náfìlà àwọn láti bí aago mẹ́wàá alẹ́ wọ́n á yàn di ìgbà tí wọ́n bá tó lè stop láàjìn léèlù ló wà yẹn ó wá ní ẹni tí ó bá gba ààwẹ̀ lọ́sàn Ramadan tó dẹ̀ tún dìde lóru tó yan náfìlà ní tìtorí ìgbàgbọ́ tó ní sọ́lọ́run tó ní kó gbàwẹ̀ àti nítorí ìrètí ẹ̀san tó ní sẹ́mi Muhammad tí wọ́n bá to ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó pé ìmọ̀nà wa ìtìsáàbàn aláfùwà nẹ́ṣírù ni wọ́n ń pè é lọ́dọ̀ àwọn oníbàlágà yà ní ìmọ̀nà bíláyì alẹ́sífàrádà sọ́ọ̀mọ̀ wàyí ti sábà bí rasúlì alẹ́dí sánà kìyàmọ́wù wọ́n kàn dẹ̀ pọ̀ ni wà wá ṣe méṣíwù ẹ̀ tó nígbàgbọ́ sọ́lọ́run tó ṣe ọ̀ràn yẹn láwẹ̀ tó dẹ̀ ní èyí retí pòun àgbẹ̀san níbi ìyẹn náfìlà ànábì ní irú ẹni bẹ́ẹ̀ kàrájà mi ń sùn níbi kàyọ́mi wàlàdá ti wùmùhù nígbà tí yóò bá fi parí gbogbo kinní yẹn á dàbí ọmọ tuntun ni torí pé kò ní ṣẹ̀ṣẹ̀ kankan lára ẹ̀ mọ́ ẹ̀ gbọ́dọ̀ tóbi jẹ̀ mọ́ràn ọmọ tuntun ni ìmọ̀ ń mọ́ tí kì í sí ẹ̀ṣẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lẹni tó bá lè gbára màláánà tó sì fòru yan náà fìlà ọlọ́run kó má ṣàìṣe nírọ̀rùn fún wa o iṣẹ́ méjì nìyẹn máa ń ṣe nínú ramadana tó ní ládájú iṣẹ́ tí yàn lè ṣe ní Ramadan pọ̀ o tó jẹ́ṣẹ́ olóore àmọ́ alẹ́ afudol àwọn alẹ́ afudolad méjì tó ní ládájú àkọ́kọ́ tilawatul Qur'an kò sí tó gbáwájú ẹ̀ kí ẹ̀tọ́ al-Qur'an nínú Ramadan walau kana ti tẹlifíṣàn bàbá láti ti yá wèrè gan ó kọ yíyá wèrè sí ní pẹ̀lẹ́ lọ́sàn àwẹ̀ géèmù ní play lọ́sàn àwẹ̀ lúdò lójókòó tí kò yẹ kí tún máa bá ẹ lábẹ́ ẹgí níbi tán ti ń ta draft nínú Ramadan ó ní tí wọ́n fẹ́ káfà àwẹ̀ ṣe in tí wọ́n ní káfà àwẹ̀ ṣe yẹn ló yẹ kó o bójútó ó ní àfáà sọ pé kíyàn ka Kùránì nínú àwẹ̀ òun tó wùn wá mọ kí ó kà ń kọ́ ṣé wọ́n ló lè kọ́ ni àbí wọ́n ní tó bá kọ́ ò lè mọ̀ mo bẹ̀rẹ̀ kí ó fáwọn ọmọ kan ní Highland Dublin láàárín ọ̀sẹ̀ kan wọ́n sì parí káìdátù ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n ti bẹ̀rẹ̀ Kùránì bẹ́ẹ̀ ni kíka Kùránì ṣe easy tó kó o lè mọ bó ṣe easy tó ọ̀sẹ̀ méjì ti tó yàn láti gbé Quran ààkẹ́ olójoojúmọ́ ọjọ́ méjì ní ọ̀sẹ̀ ni o ọjọ́ méjì péré wọ́n sì parí kaidat ọ̀sẹ̀ tó tẹ̀lé àsìgbé Quran àwọn ẹlẹ́rìí ló jókòó yìí wọn kéwú bì kankan rí tẹ́lẹ̀ kí ni ẹ kí ló ṣe ẹ kí ló mú ẹ what is wrong with you that you cannot learn Al-Quran the word of Almighty Allah ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá tó dá ẹ ó dàbí èèyàn kan kó wà ní nàìjíríà kí màmá rẹ máa bẹ lamẹ́ríkà màmá rẹ wá kọ lẹ́tà sí ẹ láti amẹ́ríkà ó ní kàn fi jíṣẹ́ fún ẹ àwọn DHL wọ́n wá dìlíva lẹ́tà náà wọ́n dìlíva rẹ̀ fún ẹ ó wá gba lẹ́tà yẹn ó wá nítorí pé ò lè kan tí wọ́n kọ síbẹ̀ ó dẹ̀ gbé e tì síbì kan you are useless èso ọmọ rẹ̀ ọba tó dá ẹ rìsáàlà tó kọ ránṣẹ́ sínú ayé lẹ́tà tó kọ ránṣẹ́ mẹ́sẹ̀gì tó kọ ránṣẹ́ ó lè kà ojú òde tì ẹ ọba tó dá ẹ kọ lẹ́tà ó kọ ránṣẹ́ ó ń rí lójoojúmọ́ ó dẹ̀ bí wàá ṣe kà á tó fẹ́ padà lọ bọ́ba yẹn tó bá kú ibo ló rò fi ẹ́ síná. Where do you think you will be placed on the day of judgment? ipò olóró kó wá wà ó fẹ́ padà lọ bá ọba tó dá ẹ láì lè ka ọ̀rọ̀ rẹ̀ láì lè ka ìwé tó kan ránṣẹ́ sí ẹ àbámọ̀ pé wọ́n ni wọ́n kọ ránṣẹ́ sí ni. eléyìí táwọn aláàfáà ń ṣe tí wọ́n ń tu fún kálukú tí wọ́n ń tu fún kálukú àwa ń ṣiṣẹ́ àṣegbọ́ ni kì í sọ̀rọ̀ yẹn ká tù ní mẹ́ka àwọn ètú ó dẹ̀ ó tẹ̀ àwọn ohun túbà kan tiẹ̀ kú lẹ́kọ̀ọ́ yìí àyẹ̀wò nẹ́ẹ̀sù قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم صلوا على النبي كسافوا àwọn èèyàn sì dìde wá kí ni wọ́n lọ lé máa pẹ́ mẹ́sẹ̀jì wo lórí dìmú ní ìsìn kútùbà ló lòun lọ gbogbo tí wọ́n kà lárúbáwá kò gbọ́ kankan bẹ́ẹ̀ ó tún bọ́ tàtọ́ ní ìmáàmù yẹmi láìkí ẹ̀ bàjẹ́ ayé ń ṣe ẹ́ o jẹ́ <laughs> ó tún wà kan báyìí ó gbọ́n tí wọ́n wí bí wọ́n bú ẹni gbé ń ṣe pẹ̀lú ẹni o tún fún lọ́wọ́ o tún lọ láìkì lè máa mú yẹn lè máa mú yẹn ní láìkì ẹ̀ láì gbọ́n tí ń wí ìwọ gan ni last mugun wọ́n rán wà kì í sọ̀rọ̀ yẹn ká tú túbà káwọn yẹn gbọ́ rárá o kò síbi tí wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn wọ́n ní ká ṣe túbà ni wọ́n ní ká tú ó yẹ kó ní lẹ́yìn alukoran wàá fàyè lẹ̀ within a month wọ́n á mọ̀ ọ́ Ramadan ló ń bọ̀ yín nísìnyí wàá lè jókòó wàá gbé Quran bó ṣe ten minutes ló fi ń kà lójoojúmọ́ ba ba ba ba ba ba asa asa asali asali asali bébé béètì torí bó ti ń kà ó ní ládàá ju ẹni tó kà gèrègè lọ tánàbí ti wínú ákàdàkọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam ẹnìkan ní à òun màlùkùránì kà dáadáa òun máa ń kà wátàwátà gàtàgàtàgàtà ànábì ní ládàá tiẹ̀ ó ju tẹni tó kà gerege lọ wọ́n ní kínìdí ó ní ìwọ nọmba wà ó kà nọmba tù ó tún dààmú pèpè dààmú ló fi kà àwọn àlà tẹ́lẹ̀ omi ò làágùn ìtẹ́yìn ń kà táwọn ọmọ kéwú kà tí wọ́n ń lò àwọn ẹ̀rọ àti wọn lọ́wọ́ tẹ́lẹ̀ náà yá yá yá yá yá yá adú yí kùrá nìyá yá yá yá yá yá yá yá <laughs> yà yóò kọ́ wọ́n pé yàyà bí ọgọ́rùn-ún náà gbọ́dọ̀ pé yà sí ló fẹ́ pé o yà yà yà yà yà sí ọlọ́run ní ládàá tiẹ̀ ju ẹni tó ṣe yà sí wọn lọ́kùnrin láyà kí ó jùlọ.

ẹ fàyè lẹ̀ èyí tó kù ọ̀sẹ̀ kan tó kù kí ràmàdánà kó wọlé yìí àná kún bá wà wàá àná kún bó bá dé bá tẹ̀ wàá dé àná kún àbí mo parọ́ ni wàá dé ìní ìní ẹ̀ náà mí lẹ́nu kúrẹ́ áà ìní ò sí lára kùránì ni wọ́n ní man kàrá àárífán làwọn aṣírò àsánàt ara fi kan lásán tí yẹn bá ládàá mẹ́wàá lónìí pé àlìf ní ládá mẹ́wàá ni àwọn sàádé tún lanu ànábì ní ẹ̀hún mọ́ tó wù yóò òun ò sọ pé alifu láàmì mọ̀ á rí fún o òun ò sọ pé àmì mọ̀ á fún o ó ní alifu sẹ́ aráàfi kan lam aráàfi kan mim aráàfi kan ó ní tíyàn bá ti ń pè bẹ́yẹn ládá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ni wọ́n máa kọ fún un alukurani dẹ̀ ní aráàfi tó wà ní alukurani jẹ́ six thousand six hundred and sixty six wáwo yẹ ládá tó máa gbà tó ẹ kó wọ́n sọ pé tíyàn bá ń ka àyà kọ̀ọ̀kan náà alukur'an àbí aráàfin kọ̀ọ̀kan náà yóò máa rí tẹ́tẹ́ náírà lákàntì ẹ̀. tó ń kébé ni atọ́ mẹ́lẹ̀ ni ẹ́ ẹ́ àkáǹtì mi ẹ́ èyí tó ní bí fi hàn níbẹ̀ ni tẹ́ ni wá ní ládá mẹ́wàá ládá yẹn ò ní ìtumọ̀ kankan هذا أستغفر لي ولكم